ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí ẹ láǹfààní láti máa wo tẹlifíṣọ̀nù Orísun ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹni kejì Abíọ́nà ló ń tọ́kún ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa lẹ́sẹẹsẹ. mínísítà fún ọ̀rọ̀ eré ìdárayá àti ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Sunday Dare ẹni tó lọ ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ẹdó ṣáájú ìdíje àti ẹyẹyẹ eré ìdárayá ilẹ̀ Nàìjíríà ìyẹn Nigeria National Sports Festival láti mọ ibi ìgbáradì àti ìmúrasílẹ̀ bó ṣe ń lọ fún ìdíje ọ̀hún ẹni yìí tí ó gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Odò fún àtúnṣe gbogbo àwọn pápá ìṣeré tó yẹ láàrin oṣù péréte àti wípé wọ́n ti múra sílẹ̀ wọ́n sì ti ṣetán láti gba gbogbo àwọn olùkópa ní àlejò àwọn ìdíje eré ìdárayá ọ̀hún yóò bẹ̀rẹ̀ ní ogúnjọ́ oṣù kẹta ọdún yìí ní àwọn pápá ìṣeré káàkiri ìlú Benin tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Èdó yóò sì parí lọ́jọ́ kẹrin oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí nígbà tí mínísítà náà sọ̀rọ̀ lẹ́yìn tí ó ṣàbẹ̀wò sí àwọn ibi tí àwọn èrò lórí ọ̀dàn ìyẹn àwọn tó ń sáré yóò dé sí tí wọ́n ń pè ní hostel ó ní gbogbo rẹ̀ ló ti wà gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ wípé láìpẹ́ láàrin ọ̀sẹ̀ kan gbogbo ètò ti tò lákòótán nígbà tó ń sọ̀rọ̀ lórí ipa àrùn kòrónà ó ní gbogbo àwọn ètò ààbò láti dáàbò bo àwọn olùkópa nínú eré ìdárayá ọ̀hún ló ti wà nílẹ̀ nítorí ọ̀pọ̀ ohun ìfọwọ́ tó ń jẹ́ sanitizer ló ti wà nílẹ̀ ètò àyẹ̀wò fínífíní fún gbogbo àwọn ènìyàn tó ń bọ̀ láti apá ìlà oòrùn ló ti wà ní sẹpẹ́ lákòótán Sunday Dare tó jẹ́ mínísítà fún eré ìdárayá àti ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ọ̀hún sọ wípé ìgbàgbọ́ rẹ̀ ni pé ìdíje náà yóò ṣínà fún àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tí Ọlọ́run fún ní ẹ̀bùn eré ìdárayá yàtọ̀ sí èyí ọ̀rọ̀ àrùn kòrónà ti ń ní ipa búburú báyìí lórí eré ìdárayá lágbàáyé nítorí ọ̀pọ̀ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ti ń wáyé láti ìbẹ̀rẹ̀ oṣù yìí ní kìí sí àwọn olólùfẹ́ eléré ìdárayá ní pápá láti pàtẹ́wọ́ fún àwọn agbábọ́ọ̀lù páropáro ní gbogbo orí pápá máa ń dá níṣe ló máa ń dàbí ẹni wípé àwọn agbábọ́ọ̀lù kàn lọ ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ ìgbáradì lásán ni àti wípé bí àwọn akọ́nimọ̀ọ́gbá àti àwọn agbábọ́ọ̀lù kan ti ń fara kááṣá àrùn covid-19 ọ̀hún tó jẹ́ kí ọ̀pọ̀ eré ìdárayá wà ní ìsòkọ́ lọ́wọ́lọ́wọ́. ìlúmọ̀ọ́ká òṣèré ni ọ̀pẹ̀yẹmí ayéọ̀lá ti pè fún ìfẹ́ láàrin àwọn ìdílé gbogbo pàápàá láàrin ìyá ọkọ àti ìyàwó ẹ jẹ́ kí a gbọ́ bí eléyìí ṣe lọ lẹ́nu Sekinat Raji Ọláìdé gbogbo àwọn ọ̀dọ́bìnrin ni ìpè ti jáde sí láti mú ìtọ́jú àwọn ẹbí wọn ní pàtàkì pàtàkì jùlọ àwọn ìyá ọ̀rọ̀ yìí ló jẹyọ níbi ìkójáde sinimá kan tí wọ́n pe àkórí rẹ̀ ní mama drama níbi ayẹyẹ ìkójáde ọ̀hún ní ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká péjọ sí tí àwọn olólùfẹ́ sinimá náà sì ń bẹ níbẹ̀ eré ọ̀hún ni wọ́n ṣàpèjúwe rẹ̀ wípé bí ó bá jáde yóò jẹ́ èyí tí yóò milẹ̀ tìtì ọpẹ́yẹmí ayéọlá òṣà ìsọ ipa tí ó kó nínú eré sinimá ọ̀hún ẹ gbọ́ bí ó ṣe sọ. orúkọ tèmi ni ọpẹ́yẹmí ayéọlá tí gbogbo ìmọ̀ ọ̀bẹ ni mo wo fíìmù ni mo wá sọ nípa ẹ̀ mama drama ni fíìmù náà ẹ wo fíìmù máa jáde sí sinimá ní twentieth of this month march tó bá ti jáde ẹ jọ̀ọ́ kí gbogbo yín pátápátá ẹ máa pè mí kí n disappoint yín o ẹ wò nínú fíìmù ṣàfibèlò wà ń bẹ kẹ́hìndé bankole wà ń bẹ fẹ́mi adébáyọ̀ tìyín wà ń bẹ èmi ọpẹ́yẹmí ayéọlá ọmọ yín náà mo wà ń bẹ àti àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n máa ń ṣeré orí ìtàgé tí ẹ mọ̀ wípé wọn kò kí n déédéé dá sí fíìmù anyhow so tó bá ti jáde sí sinimá kẹ́ lọ ra kẹ́ lọ wo god bless you èmi àti àpàdé ní sinimá ẹ jẹ́ ká fi pàdé sí sinimá ẹ ìbóyá àdúrà ni o àbídàkejì ni bùtì ẹ̀pọ̀ àdúrà ni ẹ jẹ́ ká wá lọ wo fíìmù ìka kọ́gbọ́n ẹ̀yin ìyàwó ilé ẹ̀yin tẹ̀jẹ̀ fẹ́ márì ẹ̀yin tẹ̀ tí ń kọ̀ ọ̀tọ̀ ọkọ yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ìyá ìyàwó bàbá ìyàwó àbí ìyá ọkọ àbí bàbá ọkọ ó yẹ jẹ́ ká jáde pàápàá jùlọ gbogbo àwa tá à ń wojú ọlọ́run àbí àwa tá tiẹ̀ ti nọ́mọ lórí ọ̀rọ̀ IVF ni àbí surrogacy kí ni ìdí tó yẹ pé IVF ò ń ṣe problem surrogacy ò ń ṣe problem ẹ jẹ́ ká lọ sí sinimá ká lọ wo fíìmù ẹ ẹ pàdé mi níbẹ̀ and you be glad you did God bless you. Mwah. eré náà tí wọ́n ṣàpèjúwe bí ìhùwàsí láàrin ìyàwó àti ọkọ ti wà sí sọ wípé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lákòótán àwọn òṣèré tí ó kópa nínú eré náà bíi Fẹ́mi Adébáyọ̀ Ọpẹ́yẹmí Ayéọlá Kẹ́hìndé Bánkọ́lé Ìrètí Ọládọ̀l àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ wípé bí eré ọ̀hún bá jáde yóò kọ́ ọ̀pọ̀ ènìyàn lẹ́kọ̀ọ́ Sekinat Ọláìdẹ́rajì. ayẹyẹ Agungu tí a mọ̀ sí ayẹyẹ Agungu Festival eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Kebbi ó ní Ọ̀nìrìṣà àti àwọn ládéládé péjú pésẹ̀ sí ẹ jẹ́ kí a gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láti ẹnu Sekinat Raji Ọláìdé. Abubakar Yau láti ìjọba ìbílẹ̀ Hogi ní ìpínlẹ̀ Kebbi ló jáwé olúborí nínú ìdíje ọdún ìpẹja arúgúngún tó máa ń wáyé lọ́dọọdún ó sì gba mílíọ̀nù mẹ́wàá náírà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méjì àti ìrìn àjò hajj fún mímú ẹja tó tóbi jùlọ tí ìwọ̀n rẹ̀ tó kìlógíráàmù méjìdínlọ́gọ́rin nínú ìdíje ìpẹja arúgúngún tọdún 2020. Great achievement. Can we please put our hands together for Kebbi State and Arugungu very, very loud, as loud as you can. Thank you so very much. We appreciate you. We're getting very close to a point where we can start this event. ẹja tí yaumu lódò ló tóbi jù nínú àwọn bíi ẹgbẹ̀rún tó kópa nínú ìdíje ìpẹja náà ti ọdún yìí bàlá yàyà bàgáyè ló wà ní ipò kejì pẹ̀lú ẹja tí ìwọ̀n rẹ̀ wọ kìlógíráàmù márùndínlọ́gọ́rin nígbà tí maiwake sani wà ní ipò kẹta ẹni tí ẹja rẹ̀ wọn ìwọ̀n àádọ́rin kìlógíráàmù. alága àwọn gómìnà apá àríwá simon lalong gbé mílíọ̀nù mẹ́ta kalẹ̀ fún onípò kínní mílíọ̀nù méjì fún ẹni tó wà ní ipò kejì. nígbà tí ẹni tó wà ní ipò kẹta gba mílíọ̀nù kan lọ́wọ́ gómìnà ọ̀hún azam bello tó jẹ́ akọ̀wé àwọn tó ń kẹ́rù wọlé ìyẹn Nigeria Shippers Council fún ẹni tó gbégbá orókè ní mílíọ̀nù kan náírà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rindínláàdọ́ta náírà yẹn seven hundred and fifty thousand naira fún ẹni tó wà ní ipò kejì nígbà tí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred thousand naira lọ sí ọ̀dọ̀ ẹni tó ṣe ipò kẹta. Ahmed Lawan tún rọ gbogbo àwọn tí kò jáwé olúborí láti má ṣe káàárẹ̀ àmọ́ kí wọ́n tún gbáradì fún ti ọdún tó ń bọ̀ gómìnà àtíkù bàgùdù ti ìpínlẹ̀ kébì náà ṣàpèjúwe ayẹyẹ ọdún ọ̀hún gẹ́gẹ́ bíi mánigbàgbé tí ó sì yẹ kí wọ́n máa ṣe lọ́dọọdún. ẹ̀wẹ̀ láti ọdún 1934 ni wọ́n ti ń ṣe ọdún arúgúngún wọn kò sì ṣe é fún bíi ọdún mẹ́wàá gbáko nípasẹ̀ ètò ààbò tó mẹ́hẹ àmọ́ lọ́dún yìí ọdún ìpẹja ọ̀hún wáyé. Ahmed Lawan tó jẹ́ ààrẹ ilé asòfin àgbà wa sọ wípé àwọn yóò tẹ̀síwájú láti rí dájú wípé ohunkóhun kò ní dí lọ́wọ́ lọ́dọọdún. is as old in fact this this tradition of fishing is older than Nigeria itself. ẹ káàbọ̀ padà àjọ elétò ààbò Department of State Services DSS ti sọ wípé òun kò dúnkòkò mọ́ àwọn olùdìbò àti àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò INEC lásìkò ìdìbò ọdún 2019 àjọ ọ̀hún ní àwọn ìgbésẹ̀ rẹ̀ nígbà náà tó sọ wípé ó wà ní ìbámu pẹ̀lú bí àwọn orílẹ̀-èdè lágbàáyé ṣe máa ń mú ètò ààbò ní pàtàkì lásìkò àwọn ìdìbò wọn ó sọ eléyìí ní ìtakò ọ̀rọ̀ tí ìjọba United States ti sọ wípé àwọn àjọ elétò tó ń ti àjọ DSS ṣiṣẹ́ gbé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lẹ́sẹ̀ lásìkò ìdìbò 2019 ọ̀rọ̀ náà wà nínú ọ̀rọ̀ ìwòye àti ìwòsàkun ọ̀rọ̀ ètò ọmọnìyàn nínú ọdún 2019 èyí tí àjọ elétò ààbò ilẹ̀ Amẹ́ríkà ìyẹn US Department of State gbé jáde ní ọjọ́rú àmọ́ ní ìtako ìjábọ̀ náà alukoro àjọ DSS Peter Afunaya sọ nínú ọ̀rọ̀ kan pé àwọn òṣìṣẹ́ àjọ DSS ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ṣe yẹ láì ṣe ègbè lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kankan ọ̀rọ̀ ìjábọ̀ ilẹ̀ Amẹ́ríkà alábala mẹ́rìnlélógójì ọ̀hún ṣàlàyé pé àwọn ikọ̀ elétò ààbò gbogbo dẹ́rù ba àwọn olùdìbò àti wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ni kò fún ọ̀pọ̀ ọmọ Nàìjíríà láàyè láti dìbò fẹ́ni tó wù wọ́n wọn kò fún àwọn alábòjútó ìdìbò láàyè láti ṣiṣẹ́ wọn dé ojú àmì wọ́n tún sọ wípé àwọn ìgbódòrógún tó tún wáyé láwọn apá ibì kan kò tún fún àwọn ẹlòmíràn láàyè láti lọ dìbò rárá. ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sọ wípé àyípadà nínú ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ náà wà nínú ìlànà four five three four tí ìjọba àná fi lélẹ̀ sí bí ìlànà six three three four ti ètò ẹ̀kọ́ ilẹ̀ Nàìjíríà láti lè ní àtìlẹ́yìn àjọ United Nations Children Fund UNICEF nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan tó gba ọwọ́ alukoro gómìnà Gbóyèga Oyètọ́lá jáde ìyẹn Ismail Omipidan ṣàlàyé wípé àyípadà sí bí ó ti wà tẹ́lẹ̀ wá rí ojú rere àjọ UNICEF látàrí ìwé tí aṣojú àjọ náà ní ìlú Àkúrẹ́ dókítà Susan Renel kọ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nínú èyí tó fi gbóríyìn fún gómìnà ọ̀hún fún dídá ìlànà ètò ẹ̀kọ́ padà sí bí ó ti wà ní èyí tí ó fàyè sílẹ̀